aláìkún ó tún ti yá ọmú mi ní mú mi nà ìrìn àjò àjì mẹ́ka mẹ́dínà ọdún tá a wà yìí o ọlọ́run wá ṣe é ní ìrọ̀rùn aliatic travel and tours limited ní gbogbo olóríire ń bá lọ òye. aliatic travel and tours limited ó tún ti yá tún ti múra ìrìn àjò mímọ́ àjì tọdún yìí twenty twenty four àjọ máa lọ láyọ̀ àjọ máa bọ̀ láyọ̀ àjọ máa délé bá rẹ̀ thursday june six ọdún yìí la máa gbéra a dẹ̀ máa dé pa ní sunday june twenty three ọdún yìí inshallah ẹ tètè wá gba fọ́ọ̀mù ká ẹ forúkọ sílẹ̀ lọ́fíìsì wa tó wà nọ́mbà seventy five ọbáfẹ́mi awólọ́wọ̀ wo ìkẹjà lagos Seven zero zero three four zero six nine two seven two tàbí zero nine zero six two four four nine nine seven five aliatic travel and trust limited bank account tẹ́ máa sanwó sí ní gtb zero four one three nine nine seven nine six nine tàbí zenith bank one zero one seven six one zero zero zero two ìrìnàjò mímọ́ hajj tọdún yìí twenty twenty four aliatic batik travel and tours limited ní gbogbo olóríire ń bá lọ ẹ tètè wá gba fọ́ọ̀mù.